نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 اتقوا الله تعالى وكونوا مع الصادقين واعلموا أن الله سبحانه وتعالى لقد وصف يوم القيامة ووصف أحوال العباد فيه وبين أحوال الناجين المكرمين وأوصافهم ليحرص المسلم أن يكون منهم وبين أحوال المعذبين ليجتنب المسلم أعمالهم ولقد وصف رسول الله صلى الله عليه وسلم في حديث واحد من أحاديثه وأوصاف السبعة الأصناف من عباد الله الذين يظلمهم الله يوم القيامة في ظله ويكرمهم بكرامته فمن آه لا السبع وما أوصاقه هذا سؤال مهم جدا لو كانت إجابته مجهولة قد استثر الله بها في غيبه ولم يبينها سبحانه وتعالى لكنا نبعث بشك عن عوية أو الله السبعة وعن أعماله حتى نسعى لأن نكون منهم ولكن الله سبحانه وتعالى جلاه لنا أحسن تجليا وبيانهم عظف بيان على لسان نبيه مصطفى صلى الله عليه وسلم فذكرهم فضا فضا يقول صلى الله عليه وسلم في الحديث الذي أخرجه شيخان وأحمد عن أبي هريرة رضي الله عنه قال سبعة يلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحب في الله فاجتمعا على ذلك وافترقا عليه ورجل ذكر الله خالية ففضت عيناه ورجل جاءت امرأة ذات منصب والجمال فقال إني أخاف الله رب العالمين ورجل فصدق بالصدقة فأخفاءت حتى لا يعلم شماله ما تنفق يمينه بين صلى الله عليه وسلم في هذا الحديث حال سبعة أصناف من المسلمين يوم القيامة يوم يقوم الناس لرب العالمين أول هذه الأصناف السبعة إمام عادل إمام خاف الله في رعيته وعدل فيهم وكان به رحيما شفيقا وأخذ بآخر المظلوم من الظالم والإمام العادل إخوة الإيمان ليس المقصود منه الحاكم فقط عدا طفل عليكم في الله orí ajé ń jẹ́ tán rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam inú ṣe sí ànábì wa Muhammad nígbà tí máa ń bá àwọn sọ̀hábà ní gbogbo ìgbà tí máa ń bá wọn sọ̀rọ̀ èyí táwọn ẹni máa ń ti síwájú táwọn sọ̀hábà wọ́n ti dá lẹ́dàá ànábì máa ń jẹ́ wọn pé èyí tó dáa jù tó sì lóore jù nínú gbogbo tí ń yọ̀ràn kó náà lọ́rọ́ ọlọ́run ọ̀rọ̀ ẹ̀dá tó tó dáa jù ọlọ́run tó lọ́rọ́ ọba bẹ́lẹ̀ ibà sọ̀rọ̀ tẹ́lẹ̀ iná sọ̀rọ̀ wòlíì ni àfáà ni tó bá ti yapa tọ́lọ́run ọba tọ́lọ́run là máa ń mú èyí tánàbí sọ fún wọn nù ìlànà tí a máa fi sin lọ́run téyìn ó fi jèrè ẹ̀sìn náà níbi téyìn ti ń rẹ́rì tí a ti ń retí èsì èrè ọjọ́ àlùkìyàmà ìlànà téyìn fi ń sin náà téyìn ó fi jèrè ẹ̀sìn náà àfi kéyìn sin lọ́hùn pẹ̀lú lọ́nà nígbà Muhammad àwọn àlàyé tá lẹ́bi ń ṣe fáwọn sọ́ọ́bà lélẹ́yìn àwa sàfẹ́ kú olùbánisọ̀rọ̀ tí ó máa ń ṣerú àwọn àlàyé báyìí fún wa òun ló fà á làwọn èèyàn fi ń gbọ́rọ̀ ọlọ́run àwọn fi ń gbé ọ̀rẹ̀ dá èrò ọlọ́run ọba làwọn èèyàn fi sin lọ́ọ́ pẹ̀lú lànà nẹ́bì náà fi ń sin lọ pẹ̀lú lànà ẹ̀dá tó rí bí tiwọn náà. Ànábì sallallahu alaihi wasallam a máa sàlẹ̀ bá wọn sàhábà rẹ̀ èyí tó burú jù nínú wa tí wọ́n máa ń ṣe tí wọ́n bí ọlọ́wọ́ bá ń dù òun náà ni ẹ̀ṣẹ̀ dídà àdáadáa lẹ́nu ẹ̀ṣẹ̀. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ torí tí ẹni bá ń ṣe dídá òun ò ní rí gẹ́gẹ́ bí ẹsẹ̀ yóò pé dáadáa lòun ń ṣe ni olóbi burú jù nínú àti ẹ̀ máa ń wù ẹni máa ń mutí lọ́kàn rẹ̀ ọmọ tí ó dà àwọn aládùúgbò ọmọ tí mo dá àwọn aládùúgbò bílágbàjẹ́ wá dáa tó tó lẹ́sì tó ẹ̀kọ́ tó kúre ọ̀pì náà ni wọ́n tàbí sàánú rẹ̀ wọ́n tàbí àbú àmà sọ ẹgbùn bídà àmì ń dídá ń ṣe bídà kọ́dà wọ́n tún fi àwọn àbá àwọn òlì wọ́n tún sàdúrà fún wọ́n ní ọlọ́wọ́ jẹ́ ibi lọ́mọ lọ́wọ́ òun lẹ́fún ara wọn tán ṣe dídá wọn a máa sọ pé ọdún yìí mòlúdí òun lọ ẹlẹ́kùnjẹ́ ẹlẹ́ máa mú tí kó máa sọ bẹ́ẹ̀ àdúgbọ́dọ̀ náà wá tá tí yẹta sí mú tí bọ̀ rẹ̀ ìdíta Nabi sallallahu alaihi wasallam tó fi ní bídí abú lẹ́tẹ̀ nìyẹn kìí ṣe tó dépò ṣíríkì torúkẹ́ tí máa ń ṣe onígẹ́ bí ẹsẹ̀ jàmá mùsùlùmí èyí tí ó jẹ́ kókó ọ̀rọ̀ wa lẹ́nu òun náà ni alladhin fi zilli rahman yawm àwọn ẹ̀dá kan bẹ́nu àwọn ẹ̀dá ọlọ́run yóò yóò sànù wọn púpọ̀ látara nǹkan ti síwájú láyé táwa yìí ọlọ́run ò lọ́mọ kò ní fámílì tí ó wá fún pé ẹ̀yin mọ̀lẹ́bí mi ẹ yẹn ọ̀rẹ́ ọmọ mi ni ó àwọn tọ́lọ ọmọ tẹ́ ipò pọ̀ tọ́lọ máa ń ṣe fún yàrá kìyàmà àpọ́nlé pọ̀ tọ́lọ máa ń ṣe fáwọn yàrá kìyàmà nínú àwọn àpọ́nlé yìí àwọn méje tó wọ́n ń bẹ àwọn tó wọ́n ń bẹ ọlọ́run ọba yóò fi wọ́n sí abẹ́ bòdì lọ́jọ́ tó mi yóò máa wá bòdì ní ọ̀nà tí ò ní rí àgbòdì ọlọ́run ọba àwọn iyì lélẹ́yìí àpọ́nlé lélẹ́yìí àǹfààní lélẹ́yìí ẹnìkan ò ní rí i àyàfẹ́ni tọ́lọ̀ ọba fẹ́ kó rí ọlọ́run ọba ò ní wá tuntun ṣáájú àwọn ẹsẹ́ tí yóò ṣe ìwà tí yóò hù ìbàjẹ́ tí yóò jìnà sí tí ó fi ráwọn ọ̀rọ̀ yìí ọlọ́run tó wá fi rán àmẹ́bọ̀ Muhammad tó ṣàlàyé fún wa. bilal avi bí ẹ bá mọ bí òun àlìkìyàmà ti rí tó bá rẹ̀ ní ṣàlàyé ẹ̀ fún òun ayé rẹ̀ kọ́kọ́ wò àwọn ìlú tó ń ti máa mú láyé lọ́bẹ̀ wò kọ́ ìtọ́wọ̀n òun yíò àlàfo tí ń bẹ láàrin oòrùn tó mú kankan yìí tó ní lákẹjẹ́ kó mẹ́ kákó síbi kan káti ẹ̀ríbò gidi ẹ̀ àlàfo yìí tí ń bẹ láàrin oòrùn síbi táwà yìí mẹ́sìn bẹ́ẹ̀ ó lé ní 19 million naira tó bá di gáàlì kìámà àlàfo tí ó máa bẹ pẹ̀lú oòrùn sáwọ̀ mẹ́ẹ̀dẹ́nìyàn sí àtàrí kò ní ju mẹ́ẹ̀lì kan lọ àwọn bomi ń bẹ gbogbo tí wọ́n wà pátá bọ́mù ṣe mú tó mẹ́ àti èsì ọlọ́wọ́ ọlọ́wọ́ ọ́ni bọ́mù ṣe mú tó mẹ́ lọ́jọ́ àlùkìyàmà yìí a ti mọ ọ̀rọ̀ ìbáwo ti wà ń jọ́nà ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nìyàn òhò láwà kò ní sí bàtà lẹ́sẹ̀ bí ọmọ wà ní tóun ti mú gan tó wọ́n sí bàtà ní ẹsẹ̀ ẹbí wọn ti mọ́ láì tá a fẹ́ ṣe ẹwà láyé bóyá fẹ́ gba fọ́ọ̀mù kan ni tí ó jábà ní fún ọlá tó wá dáa sínú ọrùn èyí kan bẹ̀ náà ni wọ́n máa lọ́wọ́ ọgbẹ́ kí yóò tẹ̀wá èsì ẹlòmí ààrẹ ń àtàtì ó rò pé bá mú ọmọ èèyàn máa ń wá bùkátà sí òórùn wa agba agba rẹ ìnira àwọn pọ̀ tó di pé àtẹ́ni kálukú tẹ̀ wá ní wọ́ọ̀rì pé iná lábàlìjẹ́ náà dákun dájọ́ dájọ́ káàmù ẹbí tá ń lọ wọn àmọ́ bá Ànábì wa Áádà alayhi salatu wa salam báwa bí ọlọ́run kó dájọ́ yóò bá jáde kó jáde jáde èyàn ní wọ́ọ̀rì bí iná ní ìwọ̀n ní bàlìjẹ́ omi ma kán lára yẹn ni omi wọ́n fẹ́ lè di omi omi ló máa mú yẹn bí sẹ́ ẹbú yẹn bá ti tó ẹtí sẹ́ ẹbú rẹ̀ bá pọ̀ wọ́n ní yóò mú un dé kókósẹ̀ títí ẹ̀bá tó gbé pẹ́lí sínú wa abúláyé ojúkun ló mọ̀dé o àwọn míì káràbàdí àwọn míì àrínú àwọn míì ìgbáyà àwọn míì ó tẹ̀ máa lù ẹ́ bí omi yìí ni jàmáà àwọn omi tí yẹn máa kẹsẹ̀ bọ̀ tí nira máa mú yàn bẹ̀. ọjọ́ àlùkìyàmà bóòlù ti wá mọ́tò àwọn kan wá ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba ọlọ́run wa ṣàánú wọn yóò wá fi wọ́n sí abẹ́ bòjì jàmá mùsùlùmí ká ní ọlọ́run ọba ò sọ irú iṣẹ́

ó wá ṣàlàyé àwọn iṣẹ́ tí yóò ṣe àti ìròyìn àwọn ẹrú ọlọ́run bá wọn yìí àbí ọlọ́run bá wọ́n sà kádàrí èmi àtẹ̀yìn àrọ́mọdá máa wá kán wà nù wọn kò sí ẹ̀dá bí onísàlẹ̀ kọ́là bí òṣìṣẹ́ àwọn ará fẹ́ràn máa jí kí n jẹ àlìkìyàmà púpọ̀ sábà ní wọ́n ń fi owó kan ní gọ́ọ̀mẹ̀ntì house wọ́n fi ẹnì kọ̀ọ̀kan yóò gba two million kó tó kó bẹ̀ ní gọ́mẹ́ta ọ̀. àmọ́ wọ́n ti géètì wọ́n ti géètì lágbo kan ooru wọ́n sì ti géètì lágbo mẹ́ta gbogbo ọmọ Kwara state ló lẹ́kọ̀ọ́ sí bí ẹ bá gbọ́ ní aago mẹ́wàá bá ń bẹ láfíà jí yóò wá bẹ́ẹ̀ sì ti lọrin o kódà kò kọ́mọdé kò bàbà ẹlòmí ọkọ̀ gbogbo mọ̀lẹ́bí rẹ̀ wọ́n rẹ̀ ti mọ́tò pé yìí wà náà a ní sẹ́kù bá ní owó yọ ọmọdé kan wá o ẹnìkan níjò tó ń lé wá ní àmì ọlọ́jọ́ kan wá. kí ni ó ti jọ̀mọ́? ó ní omi kọ̀pù ẹni tí ó sì géètì tí ò bá sọ́ra yóò ti bá àwọn yẹn bẹ́ẹ̀ agbòkan tó lù bí káyé ti rí nù àmọ́ táàrí kí á mà àmì máa ń dùn ún a ò kí n ṣiṣẹ́ rẹ̀ ṣètọ́nù ni o wàláì ṣètọ́nù ni torí gbogbo tí ń jẹ́ àǹfààní ayé lásán àwọn àǹfààní ayé yìí tí ẹ bá gbà gàmé lókìtán túbìlẹ̀ bá sọ ọlọ́ni ẹ bá gbà níbi ọmọ yẹn ti tọ́wọ́ rẹ ọ̀dọ́ kò ní kárí mọ́ mi ò tẹ̀fẹ́ ra lẹ̀ ọba ti ra lẹ̀ ó ti tẹ́ ọ̀ nílá mọ́tò mẹ́ àtọ́wà lọ ra lẹ̀ sínú gbó tẹ́kí ọdún mẹ́wàá títí wọn kò sí ọkọ lé mẹ́ ẹ wá wo àlùkìyàmà bí o rẹ̀ ti dá tó Ànábì sallallahu alaihi wasallam ó ní lákàtà ìfẹ́jìrì khairu min ad-dunya wa ma fiha kèésì ọmọ yẹn nípa rákàtà ìfẹ́jìrì rákà méjì tí mẹ́ ní wọ́n láwọn ni táà máa ń fi kátó kásù bá sọ́mọ́ ni wọ́n yọ ọ́pọ̀ èlò ní ojú lóṣùwọ̀n jubilé rákà méjì lásán kò kí ń ti ọ̀rọ̀ yẹn àlébi ní oore tọ́lọ̀ ọmọ fún ẹrú tí má máa ń yin rákà méjì dáadáa láti kìyàmà tó èrè rákà méjì rẹ̀ láti kìyàmà tí ìbá wò lọ́sùnwọ̀n ó gbogbo ayé yìí lọ wà máa fi há àti gbogbo tí mẹ́ ní ayé èdè táńsílọ̀ lásán tẹ́ ẹnu tán pàrọ̀ ẹ̀ka èdè ẹnu tún bẹ láyé náà nù nínú oyè tó ti fẹ́ kéré jù láyé nínú oyè òṣèlú táńsílọ̀. wọ́n wá ní gbogbo ilé ayé àwọn Dangote náà ń ti bẹ láyé ní gbogbo rẹ̀ nígbà kí nìkan lọ́wọ́ o ẹnìkan náà nàbà wá o gbogbo tí kálukú wá ní lákàtà fàjì lásán tọ̀yàn ojúgbẹ̀ ọ. tó ti bẹ́ẹ̀ náà ọmọ èèyàn ní ti sáàyù sí i pé kébì náà kéde lákàmí tí wọ́n bọ̀ fún mi láyé. Ànábì sallallahu alaihi wasallam ó ròyìn àwọn ẹ̀dá wọ̀nyí ó ròyìn wọn kọ́ wa àwọn àròyìn ó wà ní hadith hadith kan ló kó gbẹ sínú hadith ó wà ní Bukhari àti Muslim Al-Imam Ahmad rahimahullahu ta'ala. àwọn náà hadith náà wá ẹni àkọ́kọ́ nù wá ní hadith náà anabi sallallahu alayhi wa sallam onisikabu àwọn méje kan bẹ o kìí sì yẹn méje péré àwọn òròyìn tí ń bẹ lára àwọn méje yìí níjọ́ tó lọ bá ní kí wọ́n náà wà ní ipò rẹ̀ fọwọ́ سبع أو نجتمع يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ọlọ́run ọba ó fi wọ́n sí abẹ́ bòdì rẹ̀ lọ́jọ́ tó mi yóò máa wá bòdì tí ó sàn án títí òní tọ́lá lómi ò dákẹ́ mọ́ bá kìtáni ti jòkó sílẹ̀ lómi ìdí ìsìn fàájì mẹ́ ìní á òṣùpọ̀ lọ́wọ́ sí ní túnbọ̀ dáwà yìí alùsùn náà ni ọlọ́wọ́ fún bó bá fún gbọ́nà ha sì máa wá wò mí hàn fóònù máa pa mí báwa bá kò àwọn ọmọ láyé bó bá ní àwọn ọmọ ń sànù gẹ́lì kí èmi ló bòjì rẹ̀ يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه àwọn tó jẹ́ pé èèyàn súnmọ́ra èèyàn jù láyé lọ́lọ́run ti ṣàpèjúwe fún àmì báyìí lọ́jọ́ àlùkìyàmà àwọn tí wọ́n súnmọ́ra wọn jù tó jẹ́ pé bùkátà àwọn wà lọ́rọ̀ wọn bí ìnira bá mú wọn tó mú ẹlòmíì yóò táwọn lájú ẹlòmíì lọ. ọlọ́pàá sì wọ́n yà ní ti gbọ́ pé àwọn lọ́sẹ̀ẹ́sì sí lákà gbé ni wọn kọjá ni sani mùsùlùmí wọn á sí rẹ̀ kọ́lá kọ́wọ́ jẹ́ mùsùlùmí kó jẹ́ èèyàn yóò kàyàn la bó bá jẹ́ anidájọ́ ń gbádùn kó kan pọ̀ tàbí wọn pẹ̀lú ọgbàjá ni ló tún ká ara jù bá ń lọ tó bá tún wá jẹ́ ń tẹ́ pé irun lẹ́kan lájọ́ ń gbé ló tún ká ara jù lọ tó bá jẹ́ kan náà tó náà bá kàkalẹ̀ yìí ìyá wa ẹ̀wọ́ ti ká ara tó kọ́nà kó má jẹ́ mùsùlùmí òbí ìdíkà aláàtó ó wà ní ọjọ́ ìkìyàmà yìí yẹ́wọ́ mọ̀ yẹ fẹ́ rọlmẹ́rù mi àbí ọ̀rẹ́ bàbí ìyá káwùwà ẹ̀ńtàjẹjọ́ mọ̀ ìyá bàbá kan ìyá kan tó bá di gíláàlì kìyàmà bọ̀dọ̀ ó sábà búrò àbúrò sá. Bíkà kò tó ọlọ́run fún mi lẹ́wọ̀ ọlọ́run ní kóbọ̀ Abdullahi wa ummihi wa abi. Bàbá ìyá ló sá fún وصاحبتي وبني فقط يوت سافو راما ọmọ safo bi ló safo ọmọ láti kìyàmà kálukú wa dáhùn pé fìmílẹ̀ lónìí o lè kó lè mọ̀rí ìyàwó mẹ́rin ló ń yọ gìnì èmi tó mi fìmílẹ̀ ká dákun. àdìgáàmà lé o pọ̀ yàwó ma láyàn fẹ́ umar wàlà banun ilẹ̀ mani ata bí kọ́lbì sẹ́lẹ̀ ọmọ mi ànẹ́bí ọlọ́run ọba ni kò wúlò jọ́nà ànẹ́bí wa Ibrahim nínú àwọn tọ́lọ́ bá bá ṣàdéhùn lákọ̀ọ́kọ́ ayé rẹ̀ ni pé ìdójú tí ọlọ́run kìí àmọ́ bàbá rẹ̀ ni ó sì dàgbà ní Muhammad wọn kò sí jẹ́rẹ̀ mọ́ yóò adigun àlè kìí àmọ́ bàbá Ibrahim tó yẹn ní ipò èyàn ní ààyè lọ́dọ̀ ọlọ́run tó yàtọ̀ tí gbogbo ẹ̀dá yẹn kù Ibrahim ni Nabiyullah Rasulullah Khalilullah gbogbo pé wọn ní ayọ̀dọ̀ náà wọ́n ni bàbá rẹ̀ wá rí tí bèèrè lọ́jọ́ bá mi lónìí ọdún bá mi pàdé ní mi àdójú wọ́n tó pé àti àdéhùn tí wá sí ni pé bí ẹ bá kú káàfì àníforíjì yàwó ma yẹ fẹ́gbọ́n lùmọ́dọ́gá yàwó eh, ma láyàn fẹ́rù mẹ́lú wọlé abẹ́nú. Ibrahim ó dájú gbogbo àwọn tó kúrò sí lọ ẹsẹ̀ gan fún wo gbẹ̀yàn mi wọ́n máa pọ̀ wọ́n. Táni wọ́n wọ́n máa tẹ́ ẹyin wọ́n kọ sábà dáadáa àwọn ọlọ́ wọ́n pè ẹyin sí mú àwọn ọ̀rọ̀ ààrí gẹ̀dọ́ríkà habú ìyá rẹ̀ bàbá rẹ̀ rán rẹ̀ fún ọmọ onígbọ̀ ìkẹ́ amẹ́lẹ́lẹ́ yóò torí bẹ́ bàbá ó sọ di ẹranko kan wọ́n á mú wọn bàbá mi ó lọ fi ọmọ o ó bàbá rẹ̀ tọ́ gbé tẹ́fíntó ọ̀rọ̀ tó ti ẹ̀kú kàn ọjọ́ bàbá rẹ̀ ọ̀pọ̀ pàtíyà kú yàwọn ní sàrà fún o ọ̀pọ̀ kọjá kí bàbá rẹ̀ kó di ládá 99.9% ládá wọ́n ní 39.9 lápẹ̀júwe ni o oníta fi wọn tayé nù kó lè bàyé wa kàpẹ́ 39.9 ṣe wọ́n 40 náà ó kọ́ ní one point tó ló ti dáyọ kíláàsì mi ninety nine point nine ó ti tán wallahi àárí tí bàbá rẹ bá ní five kọ́bọ̀ tí bàbá rẹ ló gbàjọ náà ó ṣe tiẹ̀ ni ó mẹ́ríkẹ́ni kan tàn ọ́ ẹ má wọ́rí àwọn ọkọ̀ yìí sí níbi àṣà ni lẹ́yìn káwọn yìí lẹ́kọ̀ọ́ mọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ kẹ́sì náà bọ́.

olójú orí kéde olójú orí súnà ṣe tí ò bá dé ìtòkó jẹ náà tí wọ́n fọwọ́ máa la ọmọ òsì ní sọ pé àà ah, ah, bàbá inú wọn sọ́fà lónìí bàbá yẹn gbá òsì yẹn máa lọ òsì jẹ bẹ́ẹ̀ ẹ̀wọ́n lọ bẹ́ẹ̀ òsì jẹ bẹ́ẹ̀ kálukú ẹ̀lú tiẹ̀ ní jama ẹni tó lọ bá fún ní àǹfààní kó wọn pòlíṣọ kan nínú àwọn pòlíṣọ méje yìí tó ti wà ń bẹ́ẹ̀ àti tó orí bá lẹ́bi ti dùn àwọn àwọn ìwọ̀nyí ní kọ́ rí bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ sára ní kọ́dákọ́ ìmáàmù áàdìlùn ìmáàmù áàdìlùn ẹni tó jẹ́ aṣíwájú fáwọn kan áàdìlùn ìwọ́n ń ṣe déédé láàrin wọn alìmáàmù áàdìlùn àwọn náà pẹ̀lú aṣíwájú kìí ṣe ìmáàmù mọ́tàkì nìkan gbogbo àwọn tó yẹ́ pé alámọ̀rí àwọn kan wọ́n kó sí wọn lábẹ́ wọ́n dàbá àwọn ọba jù méjì lọ ọtí bí ìmáàmù fún wọn nìyẹn ọgbọ̀n máa ṣe láàrin wọn níbi ń tọ́ fún wọn láàrin àwọn ìyàwó sábà ti jẹ́ ọ̀kan lọ́wọ́ rẹ ọtí wà ń pè àti kọ́ ló bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ ọ̀ ní láǹfààní kọ́dà láàrin àwọn àbúrò rẹ kọ́dà nà kíbù kíláàsì òun náà ti láǹfààní àti jẹ imam wọ́n ti ẹjọ́ nà kíbù kíláàsì ọtí láǹfààní ayé ẹmọ kọ́kọ́ aláriwo mọ́nítọ̀ náà ń pè bẹ́ẹ̀ àwọn kan bẹ máa fún ọlóúnjẹ lálágbó ìjẹun àwọn kan bẹ bá bẹ́ẹ̀ ti ẹ̀sáàmù àwọn náà fọlọ́wọ́ pépà àwọn apariwo àbáwọn sọ bàlákùlà ọwọ́ àkọ́kọ́ wọn àbáwọn ẹ̀wọ̀n fún mi àbí ọ̀páriwo ọ̀páriwo níbi kọ̀kọ̀ rẹ̀ ọtí wà ń pòsítẹ̀ kó ti rárí lásán pé wọ́n fi ọ́ ṣe mẹ́nítọ̀rù class ọtí láǹfààní ńláńlá lọ́dọ̀ náà ọba ọtí láǹfààní gidi kìí ti gọ́ọ̀mẹ̀ nìkan là ń sọ kìí ti pẹ́lẹ̀ nìkan là ń sọ àníkọ̀ ti ìwọ kíláàsì yìí lásán ìwọ ọlọ́kọ̀ náà lójúkọ̀ tó bá ti bá wọn bẹ́ẹ̀ ọwọ́ débẹ̀ ọtí ní opportunity láti fi ṣe tọ́ọ̀fì níbo ìjọ ọlọ́run lálẹ́ kìí ara tó ń bó ti jẹ́ pé nàkíb lásán lọ́n ṣe bágbàlagbà bá pariwo wọ́n máa ní ọkọ̀ kan ọkọ̀ tó bá lọ ìlú ọ̀nà ni o ẹni tí ò lè dán ọmú náà wọ́n ti ṣe pẹ̀lú ẹ̀ bọ́ọ̀ lọ́ọ́ ṣe pẹ̀lú sanni kọ́dọ̀ ọ̀rẹ́ eléyìí fẹ́ tó bá jẹ́ ìmọ̀ọ́mù tí wọ́n ń ṣe déédéé láàrin àwọn tánikọ́mọ mójútó ó ti láǹfààní àti wà níbi abẹ́ ìbòjú ọlọ́run ọba lọ́jọ́ àlẹ́kẹ̀yàmà lọ́jọ́ tí omi ti gògì míì àti ìbòjú ọlọ́run ọba abdulayi ọba abalẹ kẹwàlá masa kádàrá yìí ní àtẹyìn ọmọdé ọmọ wa káwà alábẹ ìbòjú yìí lọ́lọ́ wasalaamu alayhi wa sallam muhammadin wa ala alihi wa sahabu wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أدعوك فالله أبا عليكم في الله أولي أجين جيكم الله أبا نبوة محمد صلى الله عليه وسلم جبي على إيطان الله níbi kútùbà alákọ̀ọ́kọ́ alẹ́dínà kìzìlì rahman yọmọlẹ kìyàmà àwọn tí wà ní abẹ́ bojú ọlọ́run ọba lọ́jọ́ àlùkìyàmà irú iṣẹ́ wo lè yóò ṣe ṣe ránfààní ìjàmà ẹni àkọ́kọ́ nu wọn òun náà ni ìmáàmù áàdínú ẹni tó bá jí aṣíwájú fáwọn èèyàn tó sì ń ṣe dédé láàrin wọn gbogbo bí jẹ́bàá ti ṣáájú wájú ni kọ́dà òfin máa wọn máa yàn ẹwà àwùjọ tó wà lónìí jẹba a ti ṣàfẹ́kù rẹ̀ tí ẹ bá dipò kan mú láyé láwùjọ yìí kò sí dédé mọ́ àti wá sọ di pé bó ti yẹ kó rí nu bẹ́ẹ̀ ló ń bá wa ń pò kan tí wọ́n mú ẹnìkan nínú mọ̀lẹ́bí rẹ̀ tí ó tún mẹ́lò míì níbò míì àbótẹ́ ti mọ̀lẹ́bí rẹ̀ lẹ̀ pé á ọyà ṣèdánwò ní gbogbo yẹn wá ṣe àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá páàsì ó sì ti kòtò númú ó sì wà ń fokókó gba àwọn èèyàn ọyà ṣèdánwò ni ọ gbogbo àwọn ọmọ tá a san owó àìkí wọn ní local government lónìí lọ́dún yìí wọ́n ṣe ìdánwò wọ́n ti gbọ́dọ̀ mú máàkì ó yẹ káwùjọ yìí wà yìí kó dáa débi pé ẹni tó jẹ ọmọ ẹni yìí kó mọ̀ ní fọkàbalẹ̀ káwùjọ yóò rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ àwùjọ yóò rí bẹ́ẹ̀ kò sí àkókò rẹ̀ àti tán. téèyàn bá fi lè mú ẹni tó súnmọ́ mẹ̀lẹ́bí abẹ́ tó súnmọ́ ládùúgbò fún òun mọ́ kí lára fi ọdún rẹ̀ sí kó mọ̀ dàlú rẹ̀ bí rẹ̀ rí àbí ẹ fi sílẹ̀ kó mọ̀ sàbòsí.

tí máa fẹ́ ṣe léyìí tí máa ń wá pòmí kò ní rí ǹjẹ́ àwọn alẹ́ torí tí máa ń wá pòmí à ní rí ká máa ṣe ìgboro báyìí ẹ méjì àti bẹ́ẹ̀ gbogbo ntọ́nà wọn bá ti kọ́ mọ́ wa láyé á dé láyé yìí wàlláhi àbí kò sí ẹ̀dá kan tó ní ká má débẹ̀ ibi tá a ti eléyìí náà la nídìí àkídà ẹ wọ Abdullahi ibn Abbas ẹ wọ sọ fún káwa náà wá rẹ̀ ní sàlàyé irú àwọn ọ̀bá ikú wa káwa náà wà ní eru dédé èjì Abdullahi ibn Abbas láti gbàgbà tí wà dédé rẹ̀ òní káwa náà ti máa rẹ̀ ní sàlàyé irú àwọn ọ̀bá ikú wa kájú wá dàgbà tó bá yéè àwùjọ yóò mọ̀ dá púpọ̀ wọ́n sọ fún jọ́nà yagulem alẹ́gbẹ̀ẹ́ abadi pé لو اجتمعت الأمة على أن ينفعوك بشيء لا ينفعوك إلا بما كتب الله لك wọ́n ní kí gbogbo ayé tí wọ́n pa ọkọ̀ tí wọ́n kẹnu kọ̀kan fáwọn fẹ́ sọdéyàn nínú làákà ìjọ alótọ́ tí gbogbo ayé gbogbo ọmọ Nàìjíríà Amẹ́ríkà Sudan gbogbo tí ń jẹ́dá ayé kèfèrí wọn mùsùlùmí wọn wọ́n pa wọ́n pọ̀ pé afẹ́ sọ lágbàyàdó lọ́wọ́ nínú látà ìwà rọrùn kọ́lọ̀ kan bá dá five naira tí gbogbo ayé ẹ̀kọ́ sí mùsù five naira fún lágbàyà yìí tó bá fẹ́ àt five naira ó sọ̀rọ̀ lórí àbẹ́sọ̀ lórí ojúmọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní kí kó yí ọwọ́ ọmọ yìí o kò sẹ́ni tó lè sọ ọ́ dẹ̀yàn bọ́lọ̀ bá pọ̀ káwa máa rẹni sọ orílẹ̀-èdè fún aláàtì kékeré kábi dìwòyí àwùjọ yóò da púpọ̀ àmọ́ pé tiẹ̀ là ń gbọ́ bẹ̀rù ayé o bẹ̀rù ayé o bọ́ ọ bá ń wá ipò àbí kọ́ sàbòsí o àní ẹ yí àní ẹ dàrú àní ẹ para yín àní ọ sogun àní ọ ṣẹbọ bẹ́ẹ̀ sì ni àwọn àpẹẹrẹ báyìí ń bẹ nàìjíríà bá wa. anabi sallallahu alaihi wasallam oúnjẹ wa àwọn ọkọ̀ bá kan náà táwọn fẹ́ pàgbà kó bọ̀ gbogbo ayé yìí ẹlẹ́kùn gbogbo ayé bá pa ọ̀pọ̀ ìyá rẹ̀ náà ń bẹnu àwọn ọba wọn wọ́n rí ìyàwó rẹ̀ ń bẹnu wọn náà ayé wọn wọ́n kàn ní kí àwọn ẹ̀rọ ọmọ yẹn lójú ẹlẹ́nu rẹ̀ àbí kó fi sínú oúnjẹ fún ọ ní kò sí bẹ́ẹ̀ gbogbo ayé la pé bẹ́ẹ̀ wọn ò lè kó nìkan bọ́ àyà àti tọ́lọ̀ bá ti kọ́mọ lókun ẹsì wa ẹsì wo nàìjíríà táwa yìí MKO wàlúwàlú àhàbíyìn ó tó ká gbọ́ tó ká gbọ́ mi irú àwọn tó wá àtijọ́ ẹ̀ káwọn afá máa ti fáwọn èèyàn lélẹ́yìí ká máa máa ẹ̀ sáǹpù fáwọn èèyàn ẹ̀wẹ̀ MKO haúsá fẹ́ yorùbá fẹ́ yíbo fẹ́ haúsá wọlé o àmì abiola wọlé o ó wọlé bò àmọ́ lọ́wọ́ ọba ò kọ́ pé ó kọ rẹ̀ ó wà ní àwọn president nàìjíríà kọ́lá bí ó lójọ́ kan bẹ̀ kọ́lá bí ó lójọ́ kan bẹ̀ ọlọ́run kọ́ máa ní yorùbá máa sọ̀rọ̀ kan tí ò béyìí mo nísìnyí wọ́n á ní tí owó bá tẹ́ tì í ilẹ̀ ní gbé ẹ̀wùsọ̀kúsọ ní ti jàmá Abíọ́lá lówó jàmá wọn tún ní ẹni tí ò bá ẹni bá léèyàn ohun gbogbo ló ní ìsọkúsọ ni o Abíọ́lá léèyàn kò rí kò rí kò yí bí o ṣé máa ń sọ pé ẹ̀wọ̀n ni ó kú sílé di yẹn ọlọ́run fún wa sunni kan jẹjẹ ẹ ló jòkó ó lè má lára yìí láyé rẹ ó lè má rìn ní dáyẹ láyé pé kẹjẹ káńsìlà yìí ní ibi ayé rẹ wọ́n sì lọ mú un ó sì jẹ president Nàìjíríà láàrin oṣù méjì èmi ti dí ẹ ìdí ẹ kọ ẹ ń tẹ́ ìdìbò fún ẹ máa wo líìsì àwọn president Nàìjíríà kò ní sábíọ́lá ń bẹ̀ sọ́nẹ́kàn ó wà ń bẹ̀ ẹ wà bá yàbọ̀ Ọbásanjọ́ ní ẹ̀wọ̀n lọ́wọ́ àwọn ẹ̀tẹ́gbẹ́ rẹ ti kú kò sí wo oníṣòwò lè gbàgbọ́ láyé pé tí o ní kú àyè kú síbẹ̀ kọ́dà ń gbà ní kò lè rẹ́ kan káńsílò àgbélé wọn sọmọ sọ president fún nàìjíríà wàlẹ́ ò jẹ ẹ wá wọmi ẹ̀dẹ́ nìyẹn ó tún jọdún o jọdún mẹ́rin àkọ́kọ́ tí ó fẹ́rẹ̀ gbèjì ó tún lọ́dún mẹ́rin sí bọ́lá bá kọ́ wàlẹ́ yóò jẹ a máa kọ́ fún ìlú jẹ. jẹ́mọ́ mùsùlùmí tí a bá lọ gbogbo kò tá a bá wà tá a bá ń ṣe déédéé bó ti ká ṣe èyí ò ní a máa rí mi máa rọ̀ lọ́wọ́ bá káàkiri máa wò kọ́ náà wà ní èyí náà ọlọ́run fẹ́ fún ọ ló fi kọ́ ní tó ba nàìjíríà jẹ́ lónìí lòdò ní tí nàìjíríà òfin rójú tí òfin ráyè mọ́ lónìí ẹlòmíì ibi tó fẹ́ ti ẹwọ́ aspect security nàìjíríà yìí ẹni tí ò yẹ ká fi síbẹ̀ ọmọ mi ni ọmọ bàbá mi ni kálukú àti síbẹ̀ kí ni wàá pọ̀ mọ́ àwọn tó ń jẹ́ security fún wa kí ló fà jọmọ́ jọmọ́ wọ́n ṣe déédéé ni tí ò bá dédé dédé báwọn ní ká máa ṣe yìí àǹfààní àwùjọ ni àtàgbègbè tá a máa ń gbé ẹ wọ bílà ní ọmọ kan tí òbí ẹ sí ẹyẹ tí ẹ sí èyàn máa ní sí ọmọjọ ọmọ lọ èyàn máa ní sí ìyàwó jura wọn lọ àmọ́ gbogbo òfẹ́dẹ̀ bá ní yìí kò gbọ́dọ̀ hàn níbi abala tọ́nà bá ti ní àfi dédé mẹ́ ọjọ́ ọ̀bí hàn àmọ́ ìfẹ́ yóò ṣe ṣe القلب أن تحب من أحسن إليها عدم وقنوني بيباتي انتداداتي هم فنايا أما النبي صلى الله عليه وسلم أيه صحابة عليه يكملوا أمام عليه وكيفوا نيابوا هو أمر الله محمد bí ẹ bá fi ànábì jẹ́rì kan á gbàgbé ìfọlọ́n jẹ́rì ni ànábì ní bá kú láyé tán mo anabi wa jẹ́ akẹ́kọ̀ọ́ látara sọ́ọ́bà náà anabi ní sí ọ fáwọn yòókù náà rẹ̀ ó ní fún wọn o sọ́ọ́ alámi ẹ̀kọ́ fún wa fún wa anabi ní ẹ̀kọ́ wájú mi èmi jẹ́ ìlú yàgò sí báyìí anabi wa sọ ọjọ́ náà pé ittaqullah wa adilu bẹ́yìn hauladikum ẹgbẹ̀rọ lọ ẹ̀sì mẹ́rẹ̀ ṣe déédé láàrin àwọn ọmọ yìí níbi kẹrẹ máa fún wa ká máa ń sọ̀rọ̀ déédé gbogbo gbogbo asẹ́ẹ̀tì láyé láyé ti wọ́n bẹ̀ nílé iṣẹ́ ńkọ́ àwọn tó bá ń ṣe tàwọn ọ̀gá àwọn náà gba promotion sọ pé wọ́n náà wà mẹ́rin tó wéèdì ṣe gọ́fúnà ìṣẹ́ bí ẹ bá ṣe ti tẹ́tí kájú bí ẹ bá ṣe ti tẹ́tí òun ní òṣùwọ̀n tí wọ́n gbé kalẹ̀ fún promotion òun lè gbé kalẹ̀ ẹ̀gẹ̀rẹ̀ ọmọ tó bí ọlọ́mọ tí ò bá wọ́ọ̀dì ọ̀gọ́rọ̀ fún nítorí pé dédé nù tòun bó wá ti jẹ́ pé orin bẹ́ẹ̀bẹ̀ fún yàn bí ẹ bá ṣe dédé ìjẹ́ bí ìyàn bá wá ṣe dédé kí yà ń bẹ fún yàn wà láì tó mẹ́ o ọlọ́run ọba mo ṣàbò sí mo sí léwọ̀ fún ara mi gangan ṣẹ́wọ̀n gẹ́ ó ti láti yára rẹ̀ tó jẹ́ pé kò sẹ́ni tó lè bí lórí tó bá ṣe ó wá ní ènìyàn kọ́kọ́ ti àbò sí ṣíṣe mo sí léwọ̀ lé yàrá mi waj'altuhu bainakum muharrama mo wá sí léwọ̀n lórí ẹ̀yin náà ẹ̀gbọ́n ṣàbòsí ẹ̀gbọ́n ṣàbòsí fúnra yín ní bá ṣe àbòsí. azulumu zulumọ yóò mọ̀ kìyàmà bí ẹ bá máa ń ṣe àbòsí iná òkùnkùn lọ́wọ́ jásílárí kìyàmà. bí yóò bá ṣe déédéé ìyá ń bẹ fún yẹn tó bá tún wá ṣe ọlọ́run yẹn bá sọ balábòsí ìgbà táwọn tó bá ṣàbòsí ọ̀ jìyà bọ́ọ̀bá ń sọ̀rọ̀ sí wọ́n ọ̀dá ìta fún ọ̀rẹ́ wọ́n bá sí àbòsí gbogbo bí tán bá wà tán bá ń ta síwájú fáwọn èèyàn ó fi mọ́ mọ́sálásí náà ń sọ gbogbo ọjọ́ tó báwọn èèyàn ṣe ń ṣe dáadáa sí ọ sí lọ́sọ̀ nífẹ̀ẹ́ wọn àbí lọ́sẹ̀ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn bó bá ti wọ́ bó bá ti tọ́ àìbó ti yẹ oníkà máa ṣe ọba jẹ́ gan láàrin àbúrò rẹ̀ ṣe é déédéé láàrin wọn o tàbẹ̀ tí wọ́n ní ṣe tá a bẹ̀rẹ̀ láti inú ilé ara wa wà láyé padà bẹ́ta ìyà tó dé nàìjíríà lónìí tí ń jẹ gbowó pọ̀ lónìí tá àrùn jẹjẹ mọ́ báyìí láti rí àbòsí bẹ́ẹ̀ni inú àwọn aṣàbòsí náà ilé mọ̀ ẹkú ọmọ àlè òwúlò àwọn ọmọ ẹni ń gbà ní ibi jíjẹ mẹ́tò pàtàkì kò sí kánú ọmọ ilẹ̀ ẹ̀kọ́ fi ṣiṣẹ́ gbàdúrà káàkì aláfà tó bá kó gbogbo ọmọ níwá sí nípa àbò kẹbìrà aláfà kẹbìrà ah, èèyàn gidi lẹ́ni ọmọ dáadáa ni gbogbo ọmọ lẹ́bi ẹ̀ ó fẹ́ràn mọ̀lẹ́bí pọ̀ hmm, wọ́n tọ́lọ̀ fẹ́ràn lẹ́yìn nítorí àwùjọ wa jẹ́ ni ẹ̀ jẹ̀má ẹ̀ lákòó jẹ̀má ẹ̀ jẹ́ gbìyànjú abẹ́rẹ́ ọlọ́run ọba ìlú ọba ti kápá ọba ti kápá sí lágbára mọ́ gbogbo ibi tá a bá ti ń jẹ́ aṣíwájú fáwọn èèyàn níyà yín o èmi ní jẹ́ aṣíwájú fáwọn eléyìí kálukú wọn ẹja fún wọn lẹ́tọ̀ọ́ wọn káàdì délé láàrin wọn ká má torí àìdá tẹ́lẹ̀ ìṣe fún wa ká má torí ẹ̀tọ́ rẹ̀ kálà ní fún wa kọ́dà bàbá àníbi sọ̀tọ́ lọ́wọ́ eléyìí gan lára àwọn àlẹ́ اللهم حالنا الحق الحق وارزقنا اتباعه وارنا باطل باطلا وارزقنا اجتنابه اللهم يا مقلب القلوب قد قلوبنا على دينك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك